léyà wọ́n fi wà léyà tó bá jẹ́ pé àgbò la bá fẹ́ pa àgbò yẹn yóò pé ọdún kan ṣùgbọ́n tó bá jẹ́ pé kò pé ọdún kan tán ṣùgbọ́n ó ti dàgbà ó ti kọjá bí oṣù mẹ́fà inṣàlá wọ́n ní tó bá jẹ́ oṣù mẹ́fà jù bẹ́ẹ̀ lọ òun lè wà léyà àmọ́ tó bá jẹ́ pé òru ni àbí àgùntàn tó jábo òrúkọ àbí ewúrẹ́ ó gbọ́dọ̀ pọdún kan gbàkó tó bá jẹ́ màálù ni ó gbọ́dọ̀ ti pé ọdún méjì gbáko kó ti wọnú ọdún ẹlẹ́kẹta òun ló lè wọlé ya ràkúnmí yóò pọdún márùn-ún òun lọ wọ ilé ya. wọ́n ní kí ni ìdájọ́ ká máa fa irun abẹ́ àti abíyá sọ́ràn àyàn ni ọ̀nbẹ nínú sunan al-fitra nínú ìlànà àdámá táwọn ànábì ọlọ́run eléyìí tọ́jú ọ̀ràn àyàn lórí wa ká máa tẹ̀lé nígbà tí èsì pọ̀ fẹ́ tarun abẹ́ rẹ̀ kápẹ́ látijọ́ tó ti hun abẹ́ kó wá da irun abẹ́ rẹ̀ sí dòní ó ti wá ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti kọ́kọ́ hunrun irun ọdún mẹ́ẹ̀ẹ́dógún bẹ lábẹ́ rẹ̀ bàbá sọ pé gbogbo abẹ́ rẹ̀ ni ọmọ àrùn rà yìí tí ọmọ sepo so bẹẹ náà ni abíyá rẹ̀ kí ló fi si nígbà tí èsì kan wọ́n ń tà but actually àwọn kọ́sítọ́mà obìnrin ló pọ̀ jù so àwọn yìí tà lọ títí ìgbà táwọn ti límìtì ẹni táwọn máa gbé lórí ọkùnrin sàwọn wa mọ̀ sí ẹ lè bá àwọn wọ́nà àbáyọ sí káwọn máa gbóbìnrin kò lọ sọ́nà àbáyọ lọ́dọ̀ tí o sọ nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì táwọn èèyàn ń béèrè. So, nǹkan kan ni wọ́n ń retí lọ́dọ̀ ẹ̀ńtàǹbì àwọn náà èso lòdò ta wọ́n rò pé yẹ wọ́n ń retí kẹ́ bá àwọn jàn kankan stamp ni tó bá dàbí ẹsẹ̀ wọ́n lè sọ pé tọ̀ ya Allah bàbá eléyìí lálá kó bá ọ tèmi náà ti mọ pé nǹkan yẹn ọ̀dà àbọ̀ túngbà tá a bí tọ́lọ́tọ́ ńkọ nǹkan tọ́ wọ́n á olóbìnrin sórí ọ̀kadà wọ́n náà mọ̀ pé kò dáa wọn náà máa pé kódà náwọn àlù kan gan kò tún ní dá kan àwọn méjì ni ó gbé bí Ìbàdàn bẹ̀ wọn tọlọ́kadà bá ti gbéyàn kan yóò ní ẹjẹ́ àdó à ń retí pásíńjà mi níbo mẹ́ lọ́wọ́ pé ló gbé yóò tún bá retí ẹlòmíì tọ́ àwọn wàá lẹ̀ ma àfi bí ẹja nú agolo. yóò tún máa màmá yóò máa tẹ́ná yóò máa tẹ́ bírèkì wọ́n tún dì mú pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá yìí kọ́tọ́ lábẹ́ òfin ọ̀nà ntọ́ba fi obìnrin ọmọ fi gbé yàwó rẹ̀ ó fi gbé mami rẹ̀ àǹtí àbábúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbọ̀mọ àbúrò rẹ̀ lóbìnrin gbogbo àǹtọ́ maharam fún gbé wọn kọ́ tẹ bírèkì bẹ́ẹ̀ tí wọn kọ́ àwọn eléyìí ò tẹ ń pè kí lọ́ọ́ fẹ́ fọyín àwọn sígbà tí èèpo rí ẹ̀ dàrú so àmọ́ àwọn eléyìí àbàbàbà ẹnìkan ti ẹ̀ sọ ní àwọn ibìkan ó ní àwọn ìgbé àlùsùnà obìnrin alùpùpù alẹ́ máa gbé ọlọ́run àwọn kàfìrát àtàwọn ahlul bid'ah àwọn máa gbé kọ́tọ́ wọ́n ní tólùmọ̀ méjì bá ń ṣèyapa láàrin ara wọn bó lọ yẹ káwọn ò sí ẹtẹ ìbá ti lè parí rẹ̀ àbúrò dá sí nǹkan tí wò lè parí àbúrò dá sí ìwọ jẹ omi tí ó pa náà wọ má jẹ kó o bá fín tí ó jẹ kí náà wọ kó tún búrẹ́kẹ́sì ilé ìjẹba. wọ́n ní nǹkan ọ̀ bọ́ sí lọ títí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn níyàwó kí alẹ́ fẹ́ fà yìí ẹ fẹ́ yàwó náà torí mi ì rí mi mu obìnrin sì ń wù mí kí ni ó padà sí yóò ṣe ni torí ọ máa ṣiṣẹ́ ọlọ́wọ́ máa bù ọ́ láṣìírí ó fi àmọ́ má fẹ́ yàwó nítorí pé ebi kankan ni wà ń jẹ nínú àdìsí anabi sallallahu alaihi wasallam ó ló èèyàn kan tó èèyàn méjì tèèyàn méjì ó tó èèyàn mẹ́ta ẹni tí wọ́n jẹun gbé kalẹ̀ ẹjọ́ máa jẹ kò sí wàhálà kọ́ máa pé ńgbà tí nǹkan bá wá dá tí ń sẹ́nu rí lélẹ́yìí ò fìtì rẹ mọ́ dànù tọ́ lọ fẹ́ lómi tó bá ṣe bí o. àti ṣàbòsí so kákìí sára ẹ sì máa kó àwọn obìnrin náà àfi ká máa ṣe sùúrù wàláì tá a bá ṣe sùúrù gbogbo obìnrin ó lè jọ kànáà torí òun ti máa wé máwọ́ so kò jìyà yóò ló ń bọ jìyà etí ó jìyà rí yóò ló ń bọ jìyà kátó wá pé tó jìyà sánsan jojúmọ́ tí ó fi máa kọrin nù ó ń bá jìyà. bí ní ìsìnkú ọmọ sin adìẹ ó wá fẹ́ lọ sí Ìbàdàn ó dé lọ́túnla ṣé ọ̀nà kan àti àfilẹ̀ fix oúnjẹ fáwọn adìẹ dọ̀túnla tẹ́nìkan ò ní máa mójútó wọn ah àfi tí wọ́n bá ti ṣe bíi táǹkì omi tẹ́kí tómi bá ti tán nínú àwọn dírínkà àwọn adìẹ omi mi ò tún dáa bẹ́ẹ̀ tí wọ́n bá ti ṣètò oúnjẹ náà bẹ́ẹ̀ tó sì rí i pé ó ti kó oúnjẹ tó tó tọ́ yẹ sínú dúrọ́ọ̀mù tí ọkàn máa wà ní àmọ́ ìjẹ́bi ó bùkátà àmójútó yẹn ó wá sọ pé wọ̀yàwó òun o bó mójútó poultry yìí o adìẹ mélòó náà ní gbogbo ojú hundred lọ bó mójútó tó bá sì tánà sí ọ̀dọ̀ rẹ̀ jẹ́ ni á bó mójútó àwọn adìẹ yìí o ẹ bó ń fún wa lóúnjẹ o máa mójútó ó rò pé nǹkan rẹ̀ ni tó bá di lọ́jọ́ iwájú wọ́n wá sọ pé ó ń bọ̀ jìyà pé sampo ìyàtọ̀ bá mi jẹ ṣé n bọ̀ tọ́jú adìẹ <laughs> fúnjọ́ mélòó kò bá jẹ́ kò bá jẹ́ ṣẹ́jú márùn la ilaha illallah ọ̀fẹ́ pé kọjọ́ ó rí pìtì rẹ̀ kọ́ ọmọ bẹ̀ tó ìyẹn gbọ́dọ̀ ṣe sùúrù fóbìn torí káwọn obìn aslan bí ká máa parọ́ bí ká máa ká máa ká máa ká máa jáwé sóbì ká máa exaggerate làwọn fi ń sáyé so téèyàn bá ti wá ṣe sùúrù èèyàn máa lé wọn dànù tọ eléyìí jẹba àwọn eléyìí jẹ ti ìwọ tó olóòlówó sì níyàwó ọ máa ṣe sùúrù ó sì máa pàrọwà fún ìyàwó rẹ̀ má sàhùn ní ìsinú kòsíkòsí yùn ó ṣẹlẹ̀ pé fún ọjọ́ mẹ́fà láàrin ọ̀sẹ̀ ẹ̀wà àti búrẹ́dì ni wọ́n àti jẹ ẹ sì ní lè jẹ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tẹ́ bá ti lè jẹ kan agbára yín ọ̀ka kẹjẹ lẹ́ẹ̀mejì ẹ fi sáàárọ̀ mi ẹ fi mi ẹ fi mi nítorí ká ní balance kìí ṣe dáìtì mà <laughs> tó bá wá yá níjọ́ kan ìwọ tó yẹ pé ẹ̀wà àti búrẹ́dì ẹ̀kan lójúmọ́ lẹ̀ ń jẹun ó máa gbìyànjú báyìí lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ó gbìyànjú láti tún lọ ra kàrà wá ó ra pọfupọf àbí òye wàá tún gbìyànjú láti ra súyà so ó tún rọ́ọ̀lẹ̀ so láti fi kọ́va àwọn lápsẹ̀sì àti tí ó máa rí sọ lọ́jọ́ iwájú so pé ah ń bọ́lá títí rọ́ lónìí mo fẹ́ surprise ẹ̀ mo rò pé yé torí kí tó o bá máa ṣe bẹ́ẹ̀ rẹ́kọ́ọ̀dù rẹ ó ti ga jù sì rántí pé àkọọ́lẹ̀ tó níwọ̀ lọ́fẹ̀ẹ́ ni bóyá tó bá bọ́ sọ́dọ̀ ẹlòmíì kò bá jẹ́ pọ́ wà lọ́kì gan so ẹ má fìyà jẹ obìnrin nítorí pé ẹ bá ní rárá torí pé ìgbà tó níyùn ó tún lè kó ń ṣe saving ah, savings rọ́ọ̀ lọ fẹ́ ṣe tó ń jẹ òsínú so ẹ wo oúnjẹ ẹ má fìyà jẹ ìyàwó yìí ẹ rántí pọ́ mọ́ ẹnìkan ni tí wọ́n ọba sì fẹ́ lómi ni ọba fẹ́ kálukú akọ́mọ́gbàgbé wàhálà tó ń ṣe kó tó róbìnrin fẹ́ gbogbo àwọn àlófò àtàwọn àtàn rọ́ àtàwọn promises rọ́ ọ̀rọ̀ la gbọ́ àríṣẹ́ ọmọ ti bọ́ sí ọ lọ́wọ́ nìsín máa gba ó ṣe sùúrù ni o <laughs> ok so torí ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ ẹni tó nípayà Allah. wọ́n láwọn àwọn máa ń wòwò ku o táwọn bá sì wòwò ku àwọn máa dàmíra so àwọn máa pé wọ́n fẹ́ gbọ́ dáhùn káwọn ò lè jìnnà sí táwọn ṣe ni so kí ni káwọn máa ṣe àsọpọ̀ dàrán ni. nítorí pé níta bá ti mọ̀ pé Allah kò kí si yẹ ká sí kò sí nǹkan si tó fẹ́ sí náà ju kò jìnnà sí lọ èèyàn sì ní máa mọ̀ọ́mọ̀ ṣẹ̀ àfi kó jẹ́ pé ń kọ lẹ́tà sátúnbọ̀tán burúkú torí pé ẹnu ń ṣe bẹ́ẹ̀ náà àjọ kan tí kò fìdé anabi sọlọ pé gbé kálukú dìde lórí handset rẹ náà lọ́ọ́ máa fi wọwọ kú o ò ń wo ìdí òǹdì ò ń wo gbogbo ẹ̀ ní kú bá dé ó jí pẹ̀lú handset òfo ọ hàn pé tó ti kò sànù wa torí ẹ̀ náà la sọ pé ni ó sábàbí iná ọ̀pọ̀lọpọ̀ èyí ó ní owó tí wọ́n fi fẹ́ yàwó kò yí sí ṣé bọ́kàn la sọ ṣáájú ó lòun ò lówó òun sì ṣe kí ni òun fẹ́ yàwó wọn náà fẹ́ yàwó gbogbo owó tó ń fi ra dátà torí pé fọ́tò yẹn wà lọ́fẹ̀ẹ́ tá a bá kó jọ́ńkọ́ òun ra dátà two five káti ẹ̀ pé one thousand lóṣooṣù ó sì máa bó ń ṣe manage ẹ̀ ó tá a bá fi ra tọdún kan how many thousand. say twelve thousand fẹ́yàwó ń bò mí ọ san five thousand ọ o. àbí ọ so wọ́n ní àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ àwọn ọmọ amójútó bó sì máa tọ́jú ọmọ ọlọ́mọ ẹ̀ kí ló fẹ́ máa wò kú wò sí wọ́n á ní ẹ́ actually ìyàwó responsibility ni ńgbà náà ń kọ́. ṣé àtiwọjá ànámà náà ṣe responsibility fẹ́yàwó kò mú ẹnu kó ń bẹ̀. wọ́n láwọn ń wẹ̀wẹ̀ jánábà ọwọ́ àwọn wá kan abẹ́ àwọn kí ló ti ṣẹlẹ̀ báyìí àlùwàlá rẹ̀ bàjẹ́ ni bẹ́ẹ̀ ni tọ́ bá so bẹ́ẹ̀ ni títọ́ bá jáde ń di rẹ̀ lẹ́yìn tó ti ṣàlùwàlá wàá tábà fún tọ̀ wàá tábà fún mẹ́rin wàá tábà fún màníyì míì tó tún kán wàá wá tún àlọ́ àlàsì a máa kì í tábà fún so a kì í tábà fọwọ́ kan abẹ́ ọkàn tún àlọ́ àlàsì ni. wọ́n ní àwọn jẹ gbèsè. àwọn ò sì gbèrò láti san ó dájú pọ̀ dáràn nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá gbowó olówó tó gbèrò pọ̀ wọ́n san Allahu azza wa jalla yóò san ẹnikẹ́ni tó bá sì gba owó olówó lẹ́mìí pé ní san. Allahu azza wa jalla yọ parun ó léwu o àwọ èsè tèmi mo ṣe lè jẹ́ kínú mi ó dùn èmi náà lè gbárù rẹ̀ náà èmi náà lè gbárù rẹ̀ kéèyàn gbowó lọ́wọ́ mi kọ́ máa san àdìsí kan tí wọ́n sọ yìí pé wa li sahibil haqqi maqal ẹni tó bá ní ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ láti gbà. afúnláǹfààní àti le sọ̀rọ̀ ah mo jọ́ lówó ń sí mi ọ̀lẹ́tọ̀ ẹ̀ ìwọ gẹ́gẹ́ bi ta ni kí lọ ọ wọt nǹkan kan náà ló fi sanwó rẹ̀ ẹni tí bá ní eto gbà lọdọ yín tẹ́ ẹ̀ bá san ọ lẹ́nu ọ̀rọ̀ ma ti bu ọ̀ ò ní sanwó mi iru irú wa radarada ò ní ẹ nígbà tó sì yáwó ọmọ bó ṣe ń ṣe ń jọ yẹn o sẹ́mi lọ ń sọ̀rọ̀ sí sẹ́mi wọ́n ń sọ̀tẹ̀ ní ìtì sọ̀rọ̀ kó rò pé yé ọ wà ní sọ pé ó dùn mí dúdùn tó dùn mí sanwó tó bá dùn ọ iyì kí ni bẹ fókù tí wọ́n ń sáládà ṣé máa dùn òkú ọgbẹ́ kan ò sí tó lè dùn òkú torí bí ẹ ṣe sọ ẹrọ̀bí ń kówó bọ̀ lọ́la ni ẹ bá tún pàdé lóṣù tí ń bọ̀ yóò tún máa ṣáká náà ni bàbá àṣàkàtù wọ́n ní. ẹni tí èsì sọ láti tẹ́lẹ̀ àti wàá gbà pé kèfèrí ni ọwọ́ àwọ̀ ó tún wàá gba Islam ṣé gbogbo sọ láti tọ́ jẹ tẹ́lẹ̀ sí ọ̀sán ni kò ní sàn torí innal Islam yajibu ma qabla Islam máa ń pa tó ti síwájú rẹ̀ torí pé ẹni tó pa sọ láti tìtọ́pá tìtọ́pá tì fún odidi ọdún márùn-ún san padà bóun ni ó sì san padà kò tún wá sẹ́ẹ̀rí kanu ṣẹ̀ríà tó sọ pé nítorí bá máa ma pa sọ láti tì yóò san padà ẹja kúkú dájọ́ fún kó ti di kèfèrí lédè kúkúrú kó sí new file tó bá ti sí new file kó bẹ̀rẹ̀ sí jọ́sìn fún Allah irú wọn sì pọ̀ láwọn àwùjọ kan. wọ́n ní sí gbogbo ẹni tó bá ti ṣe zina tó sì jalè náà ní ọ̀wọ́ náà ni. Owo, tí wọ́n bá wọná nítorí zina tí wọ́n bá wọná nítorí olè tí wọ́n bá wọná nítorí irọ́ tí wọ́n bá wọná nítorí wọ́n pa irọ́ zina mayàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá kú mùsùlùmí tí wọ́n kú lẹ́ni tí tẹ̀wọ́hídìí wọn dá tí ìgbàgbọ́ wọn tó sún wọn wọ́n padà yọ wọn kúrò nínú náà eléyìí ni gbàgbọ́ àwọn ahli sunnati wal jamaa ẹ̀ṣẹ̀ lè gbìyànwọ́ náà tó ń tipọ̀ jẹ́ múmin àmọ́ bá ti jìyà ẹ̀ṣẹ̀ ń tán báyà lẹ́yìn ọdún mẹ́wàá báyà lẹ́yìn ọdún kan báyà lẹ́yìn ìjọ kan bí Allah bá ṣe pé bùbú rẹ ni ò ní ṣègbè sínú náà ara àǹfààní ìmánì nù àmọ́ káfíìrì bá ti wọná khalidina fiha àwọn ọmọ abẹ́ńbẹ̀ láéláé ni bẹ́ẹ̀ náà lọ sẹ́bọ̀ khalidina fiha ṣẹlẹ̀ yìí jẹba wọn ni sáwọn ò lè dìbò ni tó bá tiẹ̀ ti lọ jẹ́ pé mùsùlùmí ni ń wá ipò àwọ̀ sọ pé ká dìbò torí kò ní ìtumọ̀ lábẹ́ òfin ẹ̀sìn Islam nítorí gbogbo òbò tẹ́ fẹ́ di nǹkan bá jẹ́ mùsùlùmí náà lẹ́ fẹ́ yàn sípò ṣé yóò débẹ̀ kó lòfin ọlọ́ọ̀ni nàám talẹ̀ rí tí wọ́n dìbò fún tó lòfin ọlọ́ kọ́dé tí ń sunkún pé wọ́n sànù yín ẹ padà máa rí pọ́n twenty naira èló lẹ́ rà á nìsí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́jẹ́ rẹ̀ so nítorí pé tí wọ́n bá gba po yẹn tán wọ́n ní ṣe islam tí wọ́n bá gba po yẹn tán wọ́n ní ṣe islam so ẹ wàá gbọ́dọ̀ jẹyìn lẹ ràn wọ́n lọ́wọ́ lọ́nà tí wọ́n fi ní lo òfin ti Allah torí ẹnìkan ò lè gba po kó má jẹ́ pé constitution ni ó lò drama tún pọ̀ nínú òṣèlú rọm wọ́n ní kí wọ́n gbé ẹ̀sìn wọlé ń ṣe wọ́n ní mùsùlùmí lò ẹgbẹ́ kuraani lò kí wọ́n fi búra ọ̀dà fi búra àmọ́ kò dá tẹ̀lófin rẹ̀ sáwalala èyí tá a tún gbé bíbélì náà fún bófin kan bá wà mbẹ àwọn náà ṣe tẹ̀lé ọ̀dà fi búra kò dá tẹ̀lófin rẹ̀ torí gbàgbọ́ wọn ni pé tó bá ti fi búra tó bá fi lè lọ parọ́ oríire ọ̀dà dàrú sá ṣé kùránì máa dáhùn lórí rú ni so gbogbo dírámà burúkú ẹni tí ó bá gbọ́n àbí bá ń sùn ni wọ́n lè rí fìtàn jẹ so ẹ sì mọ̀ pé democracy yẹn aslan ọ originate lọ́dọ̀ àwọn kèfèrí ni káfíìrì kò sí ń tọkàn ẹ mà kófin Ọlọ́run sọ pé laysa ba'dal kufri dam tí ẹ bá ti jẹ́ kèfèrí ẹ̀ṣẹ̀ wo la tún fẹ́ sọ pọ́sẹ̀ mi. èèyàn yóò ṣèjọba lórí àwọn èèyàn gba táwọn èèyàn bá ń fẹ́ the government of the people by the people for the people kò ní nǹkan kan ṣe pẹ̀lú Allah ṣé àwa mùsùlùmí sì lè máa ṣayé bẹ́ẹ̀ òfin tún yí Allah àfi apara aláàfẹ́ lò ẹ Nàìjíríà ń gbà táwọn kèfèrí wà ń bẹ mùsùlùmí wà ń bẹ tọ ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ẹ̀yin lẹ́ẹ̀mọ̀. wọ́n ní ọkọ kan ronú pé òun fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ ìyàwó òun pé bọ́ bá sì gba káwọn òtúka káwọn òtúka torí ó ti tètè bí ma jù bóò ló ṣe jù yùn torí lábẹ́ òfin ọlọ́run obìnrin bá lóyún lónìí tó bá bí ma lóṣù mẹ́fà sígbà tó lóyún yùn ọkọ rẹ̀ náà ló ní ẹ lè dínà rẹ̀ àmọ́ ká pé mímọ̀ tẹ́yìn mọ̀ fífẹ́ tẹ fẹ́ ẹ yìí sì sọra nù tẹ̀tì kọ́kọ́ sí lásán wò kó tó délé yín ọwọ́ abimọ lóṣù márùn-ún àbọ̀ sígbà tẹ fẹ́ ọmọ yẹn sọmọ yẹn ó ti lóyún rẹ̀ wá ni kọ́lọ̀ ń sànù wa àwọn ẹlòmíì ń gbọ́ ọmọ wa bọ́kùn bí bá a sọ obìnrin kan ní ìsìn ọlọ́kọ kó ṣe zinari o àmọ́ ń jọ́tọ̀ lọ́kọ̀ ọ̀hún ní ọkùnrin tí ń wá tẹ́lẹ̀ bá sùn pé wọ́n kúkú ti fẹ́ gbé ọ sá lọ mò ń lọ jóò náà dàn wò jóò wọ́n tọ̀ wò láì ṣe mọ́sà so eléyìí túmọ̀ sí pé tí obìnrin bá bímọ less than six months kì í ṣe ẹ̀yin lóyún yẹn six months above ẹ̀yin lẹ lóyún so eléyìí lòfin tọlọ kí wọn á lọ fẹ́ fẹ̀sùn kàn sí wọn á bìlíìfù pé mẹdísìn obìnrin ò lè bímọ kóṣù mẹ́sàn-án tó pé mẹdísìn ti ẹ̀yìn oko ni wọ́n ti ń kọ torí àwọn mẹdísìn tá a mọ̀ torí wọ́n pé àwọn náà mọ̀ pé wọ́n lè bímọ six months ṣé báwọn náà máa gbé sínú incubator ilé ẹ mọ́ tí ó fi di pa máa dàgbà débi kan tó kó tó di kí wọ́n gbé jáde abẹ́ ẹ̀kọ́ ni so nítorí délé wa sọ pé less than nine months ọ wà doubtful ọ gbádùn so àmọ́ òbí ma bàbá yìí ti kú ìgbà tó kú ìyàwó sọ pé mo lóyún o ó ní ìtumọ̀ fáwọn tábà pín torí kéka àbá gbọ́ information nìkan lóyún sẹ́wọ̀n pé gbogbo owó yìí làwọn ó pín fún àwọn ẹni tí ń bẹ àwọn àtàrà bẹ́ẹ̀ ṣàbòsí sí ọmọ tí ń bẹ nù. No á wá sí i àkọ́kọ́ pín ogún yẹn lórí pé òkú lọ́mọ tọ́wánu á tún pín lórí pé alààyè ni ọmọkùnrin kan ni á tún pín lórí pé alààyè ni ọmọbìnrin kan ni á tún pín lórí pé alààyè ni ọmọkùnrin kan àti obìnrin kan ni á tún pín lórí pé alààyè ni ọmọbìnrin méjì ni ọmọkùnrin méjì gbogbo eléyìí wàhálà tiwa ni so ńgbà tá a bá pín báwọn àmọ́ wá retí tán bá bì èwo lè yí tó jẹ́ pé kò pa anybody lára nísìn tó yẹ kí kálukú fi lè gba iye kan iye kan tí wọ́n gbà tó kéré jù á fún kálukú tiẹ̀ owó yòókù á dá dúró tí wọ́n ìbí ma tí ó fi hàn sí wa irú kí ni wọ́n bí ọdún kìíní tọkọ kú obìnrin yóò bí ma ọdún kejì kò bí ma o ọdún kẹta kò bí ọ jẹ́ wọ́n ọ̀pẹ́rẹ́tì rẹ ó ní láéláé ìyá mi kan ò sì tí wọ́n abẹ fún rí wọ́n dà nǹkan mi bí ni ọdún kẹrin kò bí ma ńgbò lẹ́yìn fẹ́ dúró dà nínú fiqh wọ́n sọ yìí pé a lè dúró dọdún mẹ́rin lọ́dọ̀ Imam Malik ọdún mẹ́rin torí pé ń taari ó ju agbára ń taaro lọ ntọ́ ṣẹlẹ̀ ọkọjá mo rò pé mo rò pé òun kò tí ì ṣẹlẹ̀ Malik ni mo rí báyìí nítòsí ọdún mẹ́rin lobìnrin fi lóyún kó tó lọ́dọ̀ Ahmed ibn Hanbal tiẹ̀ ló tiẹ̀ wá ga jù ọlọ́dún márùn-ún àrírí tó ọ̀rọ̀ pé tó bá ti dosùn mẹ́sàn-án tí ọba bí máa ẹni ńgbà táyé dáyé kánjúkánjú ni. Kanju, tí mẹdísìn ayé ìsìn dé wà ìlà ẹnìkan bẹ́ẹ̀ nù àwọn tàbíìn wọ́n ń pè ní abdulhaq ẹlẹ́rìn púpọ̀ wọ́n ní ẹ̀yìn ọdún méjì wọn bí wọ́n sì bí ó ti wọ eyín òkè mẹ́sẹ̀ bí báyìí rẹ́rìn <laughs> so torí ẹ ọ̀rọ̀ pé kò gbọ́dọ̀ jósù mẹ́sàn-án lọ yóò ti kú nu irọ́ ni ẹ mọ̀ pé yorùbá lẹ́vù kúmọ́ kọ́ lọ́n sànù wa tóbìnrin bá lóyún tó bá ti kú ọdún kan àti oṣù mẹ́ta kí lẹ́yìn máa sọ́ka wọ́n di ẹrù sínú ni wọ́n lè kí wọ́n di ọmọ odó sínú abọ́mọ ọlọ yóò bá lẹ́wọ̀ so ní ọba di òtọ́mọ náà lọ nígbà tó náà bá ti ń gbé ká nígbà bá lọ scan ní ọba di ọmọ ọlọ ẹ dákun àwọn èèyàn tá bí ma lẹ́yìn ọdún márùn-ún wá rí i so nínú fiqh àǹfààní wa ń bẹ á dáwó yẹn dúró tó bá ti ń kọjá ntọ́pọ̀jù tá a gbọ́n á pin wo wo lóyún kankan ọ̀hún kan ṣe imagination rọ ni gbogbo scan tí wọ́n yà òfurufú wọn bá ń bẹ̀ lè jẹba àwọn. wọ́n ní kí làwọn lè ṣe láyè sìn táwọn òfin ní dídà yóò dayus ọ̀nlẹ́ni tó rí i pé ìyàwó òun ṣe zina tí ò rí nǹkan kan ṣe sí. Ah, ó ní gbàgbàkúgbà fún ìyàwó rẹ̀ ó sì ní gbàgbàkúgbà ńlé rẹ̀ tó bá ti gbàgbàkúgbà fún ìyàwó rẹ̀ tó gbàgbàkúgbà ńlé rẹ̀ inṣàlá wàá fọ̀rọ̀ rẹ̀ lé ọlọ́run lọ ọlọ́run ṣàánú rẹ̀ tó bó ṣe rí nù tó o sì tún máa bẹ Allah kó ṣàánú rẹ̀ kó bọ́ sọ́lé rẹ̀ wọ́n ní àwọn aburú aburú aburú tí máa bẹnu ẹ̀mí èèyàn bó lèyìn ó sì lè borí rẹ̀ ó jẹ́ pé aburú tó wà nínú ẹ̀mí rẹ̀ kó mọ nínú ẹ̀mí rẹ̀ ọmọ wa wọ́nà àti màmá ro aburú àmọ́ aburú tó wà nínú ẹ̀mí rẹ̀ ò gbọ́dọ̀ fi sọ̀rọ̀ ò gbọ́dọ̀ fi hùwà tó o bá ti fi sọ̀rọ̀ tó o fi hùwà wọn ò ní kọ́ ẹsẹ̀ lẹ̀ ó tún á máa gbìyànjú fúnra ara rẹ láti jẹ́ kọjá pé dáadáa lọ́ọ́ máa rò ò ní rò àìdá tó máa ti ń kó ẹ̀mí rẹ níjànú bẹ́ẹ̀ ọ padà borí aburú ẹ̀mí rẹ èèyàn jẹ́ onísùnnà bàbá àtìyá rẹ̀ jọ ń tọ̀rí kọ̀ kí wọ́n á nì. Thank you ṣé ti bàbá àtìyá rẹ̀ ní ká wò ni àbí tiẹ̀ ta ló fẹ́ fẹ́ àwọn. òkè bàbá yẹn ló ní ọkùnrin lọ ojú ń sinmi wọn abẹ́ fi fún ọkọ ọkọ yẹn náà ń sinmi nípa àwọn òbí ọkọ yẹn ló ń bí dáa tó. nísìnyí bàbá Johnson náà ọmọ rẹ̀ Johnson náà ó wá fẹ́ fọmọ rẹ̀ fún Sunna tí bàbá àtìyá rẹ̀ jẹ́ ń tọ̀rí kọ́ ta ló fẹ́ fẹ́ yà o kíni kíni kíni ọ̀bẹ nìkan jà fọ́gún gbogbo lé mú ha ṣebí ọmọ ló fẹ́ fẹ́ yà o sá so ẹ rí i pé sí ọmọ yìí sọ kájú ẹ àbí ọ̀kájú ẹ ẹ̀hẹ́n torí pé tó bá ti kájú ẹ èwo ń ti bàbá èwo ń ti ya ariwo ọjà lásán àfi tó bá pé létí yín tẹ́ bá fẹ́ yàwó ní táwọn bàbá yín bá ń ṣe làwọn ìyàwó ọmọ gbọ́dọ̀ máa ṣe tó ń tipa gbára àwọn bàbá ọkọ ma tó máa fi jó ń súnà tí bàbá àtìyá rẹ̀ jó ń bí díà agbára àwọn ọkọ ìyàwó rẹ̀ wà lágbára àwọn kà tó ń torí de eléyìí tí wọ́n bá ti jẹ́ pọ̀ bá kájú ẹ̀ tó níjọ́ ọmọ owó dó ń bí díà kò sí wàhálà àmọ́ tó bá yẹ pé tìbẹ̀rù tójó ni wọ́n náà fi ń ṣe súnà rẹ̀ fọ́ ọmọ rà rẹ̀. kí ni wọ́n sọ nípa ẹran wọ́n lẹ́ran kí ni wọ́n sọ nípa rẹ̀ wọ owó yín tẹ̀ka ẹ ti fọ́n dànù. Naam nù àti sọyún. Aha wọn ní tí èèyàn bá bá èèyàn pẹran ṣé a lè fún nínú ẹran ṣé tí wọ́n bá bá yàn pẹ̀rún tó yẹ kó wọ́n gbowó ni. kíkun ọ̀tọ̀ pípalẹ̀ sọ̀nà sọ̀rọ̀ kí n lu mi ni tí wọ́n bá bá yàn pẹ̀rún gbogbo ọrùn àwọn ẹran tó bá pa yóò máa kó lọ lé ni. adúpẹ́ fọlọ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọgbọ́n olè nìyẹn o nítorí gbogbo ẹran tí ọba ti jẹ́ pé ọlọ́mọbẹ lọ sọ́run rẹ̀ sá gbogbo ọrùn wọn kò fọ̀ gbogbo èèyàn náà di ẹni tí ń bá wọn pẹran jọ ni islam ọgbà pẹ́ni tó bá bá yín kun ẹran kọjá pé nǹkan kan nínú ẹran lẹ fi sanwó ọ̀yà rẹ̀ ẹ fún lówó sẹ́rẹ̀ kọ́ máa lọ ni tẹ́bá ti wá sanwó sẹ́rẹ̀ fún tọ́ba ti tẹ́ lọ́rùn tẹ́bá fẹ́ bùn lẹ́ran tí ò ní í ṣe pẹ̀lú owó sẹ́ kò sí wàhálà ń bẹ. wọn làwọn fẹ́ mọ ìyàwó mélòó gan la anabi fẹ́ láyé yìí sallallahu alayhi wa sallam anabi fẹ́ tó yàwó mọ́kànlá àmọ́ àwọn mẹ́sàn-án sẹ́kù lọ́dọ̀ rẹ̀ tó fi ṣaláìsì so Allahu azza wa jalla lọ́gbà fún un pé ìyàwó rẹ̀ lè pọ̀ bẹ́ẹ̀ wọ́n gbà fún ọgbà fáwa tí ìyàwó tí ọba pọ̀ kọ́ gbọ́dọ̀ ju mẹ́rin lọ. tí ọba sì ní ọba ọba fẹ́ fẹ́ yàwó mẹ́rin tó wàá fẹ́ lọ́nà tó dáa kìí ṣe pọ́ fi wàdùwàdù fẹ́ wọn nítorí tó bá ti fi wàdùwàdù fẹ́ yàwó tó má fi lè pé mẹ́rin bí kí gbogbo wọn jọ jẹ́rọ̀ ó rí i pé bó o ṣe tètè fẹ́ wọn ló ṣe tètè máa kọ̀ wọn nítorí pé wọ́n jọ dàgbà gbólẹ̀ kan náà ni so ìrírí sì fi hàn pé àwọn obìnrin máa ń gbó ṣáájú ọkùnrin nípa àbálò tí gbogbo wọn bá wá síwọ́ sẹ́lẹ̀ kan náà so ìwọ sì tún sì tún wà active táwọn pé wọ́n kàn máa gbọ́ pé ó ti kọ méjì ẹlẹ́kẹta gan bẹ lọ́nà. torí ẹ ó try láti jẹ́ kí ọdún wọn jìnnà síra wọn díẹ̀ tọdún wọn bá jìnnà síra wọn wọn ò fi ní jẹ́ kí wọ́n sú at a time so lẹ́yìn náà èèyàn gbọ́dọ̀ tori torí ti torí rẹ̀ fẹ́ obìnrin kì í ṣe pé wọ́n bára wọn lò lásán ó ní ìtumọ̀ tó tún ga pé èèyàn àtèèyàn wọ́n jọ pàdé jọ máa wà papọ̀ so ìwọ jẹ́ olùboni láṣìírí fún ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà jẹ́ olùboni láṣìírí fún wọn náà. wọ́n ní àwọn méjì ní ẹnìkan ní ọ̀kan ni wọ́n wá kú só lè tún fẹ́ lòmíì dípò rẹ̀ dáadáa torí tó bá ti di two minus one ó di one so àyè àti fẹ́yàwó mẹ́ta tún wà fún tẹ̀wọ́n á sọ̀rọ̀ ẹyọ kan lè fẹ́ mi dípò wọn lóbìnrin ni só lè máa wọ ẹ̀wù eré ìdárayá nígbà tí máa ń ṣe pe fáwọn ọmọ phe tọ obìn islam ọgbà pé kọ́ máa sí ara rẹ̀ lẹ̀ kọ́ máa ṣàfihàn bó o lára tó bó o lára kéré máa torí àwọn ní jìlbáàbù ní kọ́ wọ̀ ẹ̀yin ò lẹ́lòmíì ní sùkúù yín tó lè ṣe phd fáwọn ọmọdé obìnrin lọ́nìí eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní specialization rẹ̀ nù kọ́ wà nǹkan mí kọ́ wọ́n ní sóbìnrin lè wọ jìlbáàbù kọ́ wá síjú lẹ̀ sòkò bojú òun náà ní nǹkan tó yẹ nítorí pé òun ní òfin ṣẹ̀ríà ńlọ́tọ́ka sí àyè tí ìwà bojú rẹ̀ kọ́ yọ kúrò nínú Islam mo rò pé yé wa àìtí ìbójú rẹ̀ kò yọ kúrò lálùsùnà mo rò pé yé wa a wà sọ fún pé gẹ́gẹ́ bó ti ṣe gbìyànjú tí ń wọ jìlbáàb kó tún gbìyànjú láti lo ìbòjú. ìyá àwọn kèfèrí ni bó làwọn sì máa ṣàdúà fún ẹ máa bẹ Allah náà ní pé kó jẹ́ kó wọ́n gba Islam kó wọ́n tó kúrò ní ilé ayé. so eléyìí jẹ́ àwọn ìbéèrè tẹ̀sí abẹ́ Allah kó ràn wá lọ́wọ́ láti jẹ́ pé aborí fìtínà kó ràn wá lọ́wọ́ láti má jẹ́ pé àwa náà máa bá wọn kópa nínú fìtínà kí ó ràn wá lọ́wọ́ kó kí a máa bẹ dáadáa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant.